لم يتخذ ولدا ولم تبين بثاني واحد الصالح رفيع ورحيم واحد احد مهيمن الله بالبطش والنعم ọ̀sán ní tó bá bẹ̀rẹ̀ ṣáàjú kan ṣàbúrẹ̀ wọ́n tán sí àpòrígà bá sí wọ́n jùlẹ̀ wọ́n tó máa dì láàrín ìṣúrí ààrùn ولا شريك له من كان في لا يحب مقيت المرشيد ورازقني كالسلمات وبقي التارك ثم الصلاة على المختار سيدنا المصطفى المتكلم بالظفر والله ما ربنا يمشي على أهله وما تبعه الرجال والله والله وما تبعه الرجال والله والله وما تبعه الرجال والله والله وما تبعه الرجال والله والله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 àdúgbò lọ́wọ́ ọ̀gá òní ní ìtẹ̀lé àṣẹ rẹ̀ àti nírètí àdéhùn tó ṣe pé fún gbogbo ẹni tó bá dúpẹ́ wípé òun ṣàlékòkò lérí orí tó fi ṣe bẹ̀rẹ̀. Òmìnira ní ìṣàkóso láàbù ìtẹ́lẹ̀ náà àwọn ọmọ ní èdè tí ó ti lẹ̀ fún wa lòdì sí bí dẹ̀rù bí ó ti lẹ̀ tó kéré tó lórí ilé ọ̀rọ̀ bá ṣàgbéyẹ̀ ó ti tàbí ṣẹ. Iná wọn nàlá ayé tó lè tó lè ní àwọn. Ó yàtọ̀ sáwọn ẹ̀dá tó bá dàbí ẹni pé àdéhùn tọ́lọ̀ ń ṣe ìdàmúṣẹ orí bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ ní ààrùn ní gbogbo ọ̀rọ̀ ọlọ́run bá ti sọ kásán òdodo ni ó bá bá fara rẹ̀ àrẹ̀ hásù ó lè já àrẹ̀ hásù wàzà kọlu páàkì nínú ìbá àti àtàrà ìgbàlọ́wọ́ àwọn ìṣòwà gbogbo orí tọ́wà ní ìdíjú kálukú wa ọlọ́run ti kí sàlùkù rẹ̀ fọ́ wa dáadáa ìtọ́lọ̀ ti fi fún wa lọ́wọ́ ìjọ ìfún ọgbà ìjẹ́ nílẹ̀ nínú dáadáa lọ́wọ́ tó ti fẹ́lẹ̀ kọ̀ọ̀kan. Tọ́sí ìtò ní abẹ́rẹ́ rẹ̀ pẹ̀lú gbólóhùn ìpàdé ọlọ́run kó lọ́dọ̀ àti báńkì rẹ̀ ń lẹ̀kọ́ ilé ìwé tó ti gba èèmú ìrànlọ́wọ́ ìgbé sílẹ̀ sí ìjọ ọlọ́run tó ti pẹ̀lú gbólóhùn ìpàdé mọ́. Ṣé àrùn ìlú náà سميع العليم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم سورة لا تستعمل القرآن تعمل فيها التوبة ورمان بارعي ريبو ààyà ogójì ìbẹ̀rẹ̀ tó gbé wa lọ sí ìdákùnkùn sàlàyé ìfọ́ sí wẹ́wẹ́ ọlọ́run bá wa sọ sílẹ̀ nípa ìmáṣẹ́hùn ẹ̀ṣẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà ní pé wọ̀wọ́ òyà ìmú ara nílẹ̀ ìlà gbogbo èdè táwọn èèyàn bá já lórí àná bì gbogbo èrò wọn tí wọ́n palẹ̀ ìrìn ànábì gbogbo lílọ bíbọ̀ wọn ìgbìyànjú wọn ìgbòkè gbogbo wọn lérí iṣẹ́ bá fi hàn kó má rí jẹ́ tàbí tó bá rí jẹ́ kó jẹ́ láàbọ̀ kó má jẹ́ tó dòdò gbogbo ẹ̀ka pápá lórí ìgbà sí ó sì dá sí bẹ́ẹ̀ ilé ìwé ìmọ̀lẹ́ ànábì kò sáré ayé kó dà ní ojú àmọ́ bí náà ní ìtàn tẹ́lẹ̀ káàkiri tó láyé ìjọba àdúgbò ìgbàlá rẹ̀. Léyìn tí àwọn àléébà mẹ́rẹ̀ẹ̀rin òbí kò lórí ìlú

sọ gbogbo ìdílé lówó káwá lọ pa ìsáré láfíríkà mòròsọ níbíà mòrókò rẹ̀ àwọn olówó yọ bàtà wọn ò rẹ́ tó lè dá lọ ọmọ ogun ìlànà náà sí wọ́n wá ń jẹ́ tí ó máa bọ́nú àgbà àfíṣe kí ni ká fọwọ́ bàtà ṣe ó máa fún àgbà àti ìgbà tó dáa ẹ lọ fún àwọn ẹrí tẹ̀síkọ́kùn lọ́rùn ẹ̀rú إنما إنما الصدقات للفقراء والمساكين وابن السبيل Ibi tọ́lọ̀ fi sọ wípé wà ẹ̀gbọ́n yìí ẹ̀ ó ẹlọ́gbẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀kọ́ ìrẹ́lẹ̀ àrẹ ìsọ̀rọ̀ báyìí. Àwọn ìsọ̀rọ̀ fúnra ara wọn láyé Òsùmọ̀ wọ́n wọ Europe, wọ́n ṣe China torí pé wọ́n ti dá Afghanistan ní ààlà àti China lẹ́gbọ̀n ààlà ní tààbí àrẹ́bì ló mọ́ ẹ̀kùn lọ sí Afghanistan fọ́ra wọn. Wọ́n wá sí Róòpù bí ìhànlá wọ́n dáńdájú àwọn tábìlì lágbàgbà àwọn tàbí ìbáwọ̀ jẹ̀wọ̀ àárín ìdíjì. لكل نبي الأنام فضيلة وجملة ما مجموعة لمحمد فهو لك لكل نبي للأنام فتنة فقال الله Ìyẹn àti lọ tó ń lórí àwọn ẹ̀dá àwọn èèyàn tọ́lọ̀ wọn sí ìfọ́nà sí kàtọ́lọ̀ wọn sí láàrin. Bàjú wọlé fún náà ààrẹ àgbẹ̀rẹ̀ àtúnyí mú ṣàwọn mẹ́rin ní ọjọ́. ànábì gbogbo ìtọ́lọ̀ wá fáwọn ànábì ìtọ́lọ̀ wá fáwọn ànábì kò bá mú sọlọ́pọ̀ mọ̀ ní àmì ìṣọ́ àwọn mọ́rí àmà tó kù ti pé àbí àdúgbò yóò kú ìlú ìjọ kú ìlú àdájì wa mú pa ó bá wọn sọ̀rọ̀ àbí ìdá wọn sọ̀rọ̀ ó bá wọn sọ̀rọ̀ Wàhálà àìrìn ìṣẹ́ ìjọlọ́wàá وأوحى إليهم سبيل القرآن وإذ علم الله موسى على سبيل المحمود يوم الوداع جميل المحمود يوم الوداع فقام قومه جميل وإن كان موسى فقام قومه كلها من المعين طيب العطاء كلها من المعين طيب العطاء فخرى بأعمال خالد كلها من المعين يوم الظلام كلها من المعين يوم الظلام صلى الله عليه وسلم نحمد الرب لذلك فناداه ما تعود بعيد فرق من فوقه فلبيك لبيك سلم من تشاء لبيك لبيك سلم من تشاء Ẹ̀sìn ìyá ó bẹ̀ ṣọ́lá lọ sí ọ̀rọ̀ ìgbà lóbi lọ́wọ́ àìsàn àti tó ní ìpàdé ìpèlé tí ọjọ́ márùn-ún ìyẹn tó bá tún ṣe ń ṣókí tẹ́lẹ̀ gbogbo ọ̀gbọ́n kan ọ̀kan ní ọ̀sọ̀ lórí ìtàn tiẹ̀ ló sì tún ní àwọn ẹ̀kọ́ tiẹ̀ pẹ̀lú òkúpa yìí náà torí náà apadà sí bá bọ̀ ó ti lọ bẹ̀rẹ̀ ولما النبي صلى الله عليه وآله وسلم صفى نفسه فأنزل الله سكينته عليه وأيده بجنود لم ترها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله العليا والله عزيز حكيم

فأنزل الله سعيده عليه وأيده بجنود لم ترونها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز شديد. قال الله بعد ذكر لله pẹ̀lú àrùn ṣe ọlọ́wọ́ bá ti fi máa ní wa Muhammad obìnrin. Àwọn ìtọ́lọ̀ ànẹ́bì kan tàbí tó ní àti èèmọ̀ tí wọ́n fa ànẹ́bì ṣáájú àsìkò ní o láti ń bá bọ̀ àti gbìyànjú ànẹ́bì sọlọ́wọ́ ayọ̀ ayọ̀. Nípa nílànà ilé àkùlẹ̀ àkọ́bá ti sáà ní à. Bẹ́yìn àkùlẹ̀ ìbúra ẹ̀bá òkè tẹ́lẹ̀ kejì tí a bá wa sọ̀tí rahman al-mubarak kúrí ní ọjọ́ àwọn àwọn ṣíkù ìmàṣùn wọ́n sọ fún wa láti wípé wọ́n lè lẹ́sùn àjàkọ́ dákẹ́ àmùsọ́ ìmàṣùn láti máa jẹ́ ìṣúná àpàlẹ̀ sí àlẹ́bìnrin حول لأمري أيام في الصراط الوطنية والإسلام يقول كعب بن مالك الأنصاري كعب وما مالك فرجاء أنصاري قل خرجنا إلى الحج أجاب له معجيب ووعدنا رسول الله صلى الله عليه وسلم بالعقبة من أوسط أيام التشريع أيام التشريع أتجدون فيا نبي محمد صلى الله عليه وآله وسلم نعم يوم التشريع فلما فرقنا من الحج فقد أطلت وكانت ليلة التي بعدها رسول الله صلى الله عليه وسلم لها هو أحيى لهجة تجربة نبي في عهد القدير معنى ومعنى عبد الله بن عمري بن حرام وابن الزهري أعرف أن ده كان سيدنا أبو جابر يقول لك عبد الله بن محمد Báyìí dán ní ìpàdàkì aṣáájú kan lòun ní àwọn aṣáájú wa ní ìlú Yápùlé tó Nàìjíríà lónìí. Wàṣàrí ìfọ́n ní àṣírọ́ ọ̀fìn. Ṣàrí ìfọ́n ní àṣírọ́ ọ̀fìn. Ẹnìkan tó ní òní àti ká sọ wípé ọ̀tọ̀kùlú kan ní nínú àwọn ọ̀tọ̀kùlú wa àti olórí kan nínú àwọn olórí wa omi ọkùnrin àkọsílẹ́ẹ̀bù máa ní ìgbàta fẹ́ràn lọ bá nàbí ìlú táwọn ti tàlé ìgbàlẹ́jẹ̀ tó ń anájọ ọrẹ́ṣẹ́ sí àwọn oníkọ́ nílò ìtẹ́lẹ̀ àwọn amòdánu وَكُنَّا مِنْ قَوْمِ الْمُشْرِكِينَ أَمْرِهِ Ó ní àwájẹ́ ni tó ń rí pamọ́ gbogbo ẹni táwọn jọ lọ sí ibi àtàwọn jẹ́ láti ìpàdé àwọn ń gbé pamọ́ báwọn olùdíje sí àwọn ẹ̀ṣẹ́ bọ́. Pàtàlàmù náà rìn ṣùgbọ́n òun jẹ́ táwọn ìpàdé àti olórí ẹni tí wọ́n pọ́n lé ní abẹnugan ní ẹ̀káwọn èèyàn ń tẹ̀ lé ní pàtàlàmù náà kù àwọn agbóhùn sọ̀rọ̀ ń tẹ̀. Wàkú ilẹ̀ náà mú aṣọ tó yá àbàrà ìjọ àfẹ́ ìrẹ́ bàbá jáde ìlẹ́ka sẹ́kùnlómi ìtàlẹ́sílẹ̀ ọ̀ṣẹ̀ yìí fún mi aṣọ́ aṣáájú nínú àwọn aṣáájú ló jẹ́ ọ̀gá nínú àwọn ọ̀gá wa ní ọ́ wà nínú ẹ̀lọ́rùkọ̀ bùbíkà àmà àǹtàkì àǹtàkùnrin mọ́tọ́bá ní ẹ̀rẹ́ gọ́gbà àfẹ́ fún ọkọ̀ ọjọ́kan nínú àwọn rẹ̀ tí wọ́n náà tó bá lè dúrà ثم دعوناه إلى الإسلام ليس أصدقون ذلك وعد الإسلام وأخبرناه بميعاد رسول الله صلى الله عليه وآله وسلم يانا العقبة àwọn àtàlàyé fún àdéhùnbáyé pẹ̀lú àníyà àti lábàmì nípàdé ọ̀la táàbù nípa àtìlámà gbogbo báwọn sọ ó gbà wà sáàkìyà máa ayẹlẹ̀ akọ̀bátá wà sáàrùn mùsùlùmí ó sì bá wa ṣe ìpàdé lẹ́gbàá òwe ohun gbẹ̀ngàn tẹ̀lé nàìjíríì wa òun làṣáájú wa ń bẹ̀. ẹ wo làákàyè tí wọ́n lò àti òye báwọn tó ń àwọn ẹlẹ́jẹ̀ àwọn mẹ́rin báwọn bá lọ lóòótọ́ àwọn ti pọ̀ ṣùgbọ́n káwọn olórí ò bá mọ̀ gbà kò mọ̀ ní ṣeéṣe tẹ́bá rántí gbà sí mọ́sáàgì bọ́ọ̀lù òkú mẹ́rin tààtà tó lọ sí wo tánà bí rẹ̀ ní sàfíra oláàrí nàìjíríà sí yàtìrì tánà bí tó lọ ọmọ ìrọ̀sẹ́sìn ẹ̀yí pé gbígbà Islam bí kò sẹ́jù àti asaak máa méjèèjì gba Islam tó tún wá rí ẹgbẹ́ ìsìn òun pátá níbo ní ìlú yàtìrì torí pé asaak ẹ̀sìn sẹ́jù sọ fún wọn pé ọkùnrin ìmọ̀ ń jẹ sí yẹ asaak lò tó bá fi lè gba ìsìláàmù kò sí ẹni kan ṣó tí ò ní gba ìsìláàmù náà rẹ̀ bí ẹni àti kí ni nínú ìdílé wọn. Lẹ́nu pé gbogbo wọn ni wọ́n gbà ọ̀rọ̀ tó sọ fún ìjọ́nà pé òun ò ní fẹ́ ti gbọ́ ọ̀rọ̀ ẹnikẹ́ni nínú oyún o mẹ́sàn wá o wá pé òun ò ní gbọ́ òun ẹ̀sìn ìsìláàmù tó ń kì Ọlọ́pàá láyé ẹjọ́ nílẹ̀ Yorùbá ẹ̀ẹ́dì àwọn nǹkan kan jù ó jì àkọ́kọ́ lọ́jà bá fi máa máa fi ilẹ̀ Yorùbá nù ọjà oníjìnà sí ààbò ẹ̀ẹ́kejì mọ́sáàsì ẹ̀ẹ́bá délùú kẹsẹ́ ní mọ́sáàsì gbogbo ògbòrè tí ò tún máa fi bóyá tẹ̀lé ìrìnlẹ̀ Yorùbá èmi tàbójẹ́gbé Islam jẹ́ ìpínlẹ̀ èjì tàbí wọ́n ti kó mọ́sáàsì yóò fi ẹ̀kùn ó ṣe kékeré yóò tẹ̀kùn ó gbòòlú yìí nílẹ̀ Yorùbá ìjọba dákọ̀ ní ìlú ẹgbẹ́ orí oṣùmá tó ṣùmá àwọn ilé ìjọba náà àwọn ìbò pàtàkùn ní ẹgbẹ́ wọ́n rí bẹ́ẹ̀ olóòjẹ́ kò sọ́fíìsì ilé ìgbìyànjẹ́ kò ní ìjìnlẹ̀ sí pálá ìjọba ẹlọ ohun gbọlẹ̀ Yorùbá bí ó ṣe rí ìgbẹ́ lọ́wọ́ ní ìgbòrí òṣèlú kò ní ìjìnlẹ̀ sọ́ba tó pé ọmọ òní yóò jẹ́ ìkan àmì kọba máa ìjìnlẹ̀ ìjìnlẹ̀ tó tó lọ Ẹ gbogbo wọn fẹ́ kó sí pé ọba ń ṣe sí wa o. Ìgbàmọ́ kíláàsì wà lẹ́bí àti àtẹ́wà báwo àgbàjà àwọn kíláàsì. Ó bá bá ń kíláàsì ẹ̀ gbọ́ bàjẹ́. Ẹgbọ́n mi ò gbọ́ yìí. Mọ́ṣáláṣí lè jẹ́ ìrẹ̀lé ọba, ọmọ ṣe ṣáì. Wọ́n wá ní olóòfẹ́ jáde máa wà fà, ó ń jáde mọ́ wá nù. Wọ́n ẹ́ yóò wọ́n túbú nìyí tó ń bí bẹ́ẹ̀ gbogbo Yorùbá ló ẹni wọn kò lè gbé àpá àgbàbọ ọba kò sí ìlú kan tí wọ́n mọ̀ sọ yẹn káàdùkú lórí bàbá àbá mi kí ni. Torí náà àwọn eléyìí náà rí ẹgbẹ́ gbọ́ yẹ́gbẹ́ àwọn tí ẹjọ́ lórí yẹn tí wọ́n bá ti lè gba nǹkan ní owó yóò gà. Ẹ̀sìn ọba nígbà náà ti gbogbo ìlú máa ṣe wọn bó bá sí wọn láwọn ọmọ ọgá sí àwọn tó wá ti ṣáájú àwọn ń bẹ̀. kọ́lá kan fanọ́nà tí ìgbàgbé yìí la sàmà àkọ̀wé náà fi rè hà nínà hápa ìdá mẹ́gọ̀ fúlùfù lẹ́yìn kọ̀rọ̀ jìnnà nínú rè nínà lèmi àábì rọ̀sùn láì sọ̀rọ̀ láàrin ọ̀sán àti ọ̀sán wà náà tí kàlẹ́ ìlà á lálẹ́ jọun tí a fẹ́ wọ́n lọ́gbọ́ sùn wọn gbogbo èèyàn náà ti gbàgbé wọ́n ti sùn wọ́n ti sùn lọ. Ẹni tó bá mọ́kà ìlọ́yọ̀ yóò gbé sábà àsìkò fẹ́ẹ̀kù mẹ́fẹ́ lọ sí múzà nígbà yóò ti rẹ̀ ní fẹ́ẹ̀rẹ́ ikú múzà nígbà fẹ́ padà sí ìná òkò táì lọ sí inú oòrùn kankan kankan kankan lásìkò inú oòrùn yẹn kankan làbẹ́bì náà lọ́sọ́ yóò ti rẹ̀ láti kú bí lẹ́gbẹ́ ìṣúgbà ìwọ̀n oṣùn àwọn náà yá aṣù ṣùgbọ́n oorun tí wọ́n bí yẹn wọ́n ti rọ ọmọ yẹn tí wọ́n sùn dáadáa àwọn wá sùn sí àwọn ìhàánù wọn àwọn àpáà ní jámọ́ ha ìhàánù mú project rọ́ọ̀lù rọ́ọ̀lù yà lọ́ ọ̀bá orí ilé abálọ̀ tó ń bá ìyẹn náà kì í rọ́ọ̀lù ìhàánù ìtumọ̀ káàpá ìjà mọ́dọ̀ olóògùn ìgbà ọ̀rọ̀ sí àwọn ní àdínà láti bí àtọ́ àwọn ilé wọn tẹ́ kọ́sílẹ̀ àjọ wọn tẹ́ pàdé ìrìn ààbò ọ̀sùnlé láàtọ́ fún táwọn ṣàdó pẹ̀lú àwọn ẹbí. Tàbálúlà àìkọ́kọ́. Àwọn wá rọra ń yọ lẹ́yìn rọra ń bí ẹsẹ̀. Kí ní ìdí ẹsẹ̀ àwọn mọ́bà jí àwọn omi àwọn tó sùn sí alárúwá máa fura bí Fúlàní. Rárá Fúlàní ti ń da mọ̀lú. Wọ́n fura ń pọ̀ torí pé tí wọ́n bá ní ìfura wọn ò ní lè tẹ̀ ní nínú ibi tí wọ́n ń gbé yẹn àwọn ẹran àjìjà gẹ́gẹ́ bí gbogbo àwọn ẹran ẹran jẹ bí ẹkùn ní ìgbòkòrò yẹn tí wọ́n bá fẹ́ pa ẹran wọn èyí pẹ̀lú wọn jíjà wọn ò ti kọ́kọ́ wà ní ìta tí wọ́n bá rí kó jìnà wọn wà máa pa tí wọ́n bá rí pé jìnà ẹ̀rọ kó bàtà máa gbé ọwọ́ sókè ẹ̀yìn máa wo olóṣù olóko tó bá fẹ́ pẹ̀lú ẹ̀ tó bá ti rí tó fẹ́ mú aláǹdálá òkú ìyẹn ló fi láti tó bá ti ọwọ́ tó fẹ́ wáyé sí ẹ̀dẹ́ mú tó fẹ́ rìn yóò da ọwọ́ yẹn tó sí máa fẹ́fẹ́ yẹn kò ní délẹ̀ tó bá tún kiri bára kí ẹ̀dá lẹ̀ yẹn ló kò délẹ̀ àti ẹ bá rí ọmọ lé tó fẹ́ ní kòkòrò lálẹ́ ń fẹ́ ẹ̀ báwọn náà ti rọra ń lọ nìyẹn tó sáwọn lára máa ń fura pọ̀ tí ó bẹ́ẹ̀ rí gírígírí ó jì pọ̀ lẹ́nu wa gbogbo wa mùsàlùmí àwa ń pamọ́ Ọ́sàn ìsàmá àyẹ̀sì ṣó ìdè nígbà òkè yẹn nígbà àpò kan nígbà akọ́mà ní ọ̀rọ̀ òkè ẹ̀jẹ̀ àwọn ọ̀rọ̀ tó wà náàlù sàlásà tó ń wà tàbí ẹ̀rọ ìrọ̀ jìnà mẹ́tàléláàádọ́rin làwọn náà jọ́nà báwọn tọ́kù seventy three wà mọ̀rọ̀ àpáání ní níta ìnà àtàwọn obìnrin lẹ́kì nínú àwọn obìnrin àwọn tàbí ìjọba bá lóbìnrin ìyàwó lókùnrin àwọn obìnrin ń kọ́ àwọn ìyàwó nínú ọ̀rẹ́lẹ̀ nílé tó kọ́ ilé tó wà kù obìnrin náà lérò yá ayọ́ ọ̀nà yìí kúlé àdúrà àdúrà wàbà náà ti kà wà ní táìlì ìjì lọ́tò ìpò àbẹ̀sọ́nà. àwọn obìnrin lẹ́yìn yẹn ni mo sọ ibà tù táà àkọ́kọ́ náà mo sọ ibà tó lẹ́nu lọ́lọ́rẹ̀ àwọn láti bí obìnrin wọn fẹ́ orí iṣẹ́ takuntakun tí ó ti bá ṣe ó wà nọ̀nà ní Nàìjíríà ó dàbí sọ̀fíìyà bíntù àkùtọ̀lìbù náà mọ́ta ni bàbá náà ti tọ́wọ́ ń pè pé mọ́ta nínú àwọn tó dá lóhùn ní obìnrin kan bá pè ní sọ̀fíìyà sọ̀fíìyà tú bíntù àkùtọ̀lìbù òun gba ìsìlámù kò wá kò kẹ́lẹ́ ó wà náà tí tó máa ń rin ojúlé tó nílé mọ́ta tó fi lọ sí àwọn òkùnrin ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ láti ṣàkánà bí. Ó sì jẹ́ àti èèyàn, akọ obìnrin, akọ kìkì tó wà lójú ogun fún. Kódà nígbà tí apáṣẹ ní àwọn sàábé ká lọ tó tún lé, òun dúró tó dúró tó kọ̀yìn sí ànábì tó fa ìgbà yọ gbogbo yìí. àwọn tó bẹ́ wá pa ọkà tí ń ta tó fi ìgbàdánù tó ń ṣàánì tó ń jàṣẹ́ tó fi ń dáàbò bo ànábì ojú ogun ẹni ọkà Hamza Hamza Hamza jẹ́ àbúrò bàbá wa Hamza ní fún àwọn tó òun ni Hamza wà sì fún lọ́wọ́ tó òun Hamza wọ́n pa lójú ogun yẹn ṣẹ̀nà pé yìí láti mọ́ta ó ní kí wọ́n la àyà rẹ̀ ọkùnrin rẹ̀ yẹn wọ́n bẹ̀ ó ti dèbò torí pé wọ́n rán ọkùnrin kẹta ń pè ní wàá sí òun ló òṣìṣẹ́ kẹta tó wá ṣe lójú ogun rẹ̀ tó ní sọ ẹni bá àṣẹ àbàbá wọn kó gbà wá lọ́wọ́ ẹni láti àwọn wa ju ó ti fi ọ̀pọ̀ yẹn lórí ìfúnpa wọ́n ti wá mú ilé ìjẹ́ wọ́n ti sáájà àkúṣe. Òbẹ́rẹ́ ìgbà tí wọ́n rí òkú ẹ̀ ànábì wá rí Sọ̀fíà tí ń bọ̀ lọ́ọ̀kan. Ó sì tún jẹ́ ẹbí fún Hamza ìbátan Hamza. Ànábì wá rí sẹ́ńtẹ̀ sí ọba pé wọ́n darí àgbọ̀ wọn lórí. Àtọ̀ ọlọ́dọ̀ pé Hamza tó túbọ̀ ẹ̀kọ́ òun rí. Ó wá rẹ̀ kò bára jẹ́ ìgbésùn tó gbàgbà tó Sọ̀fíyá ní ogun Honda, Gọ́ọ̀fù wá tó Honda. Nígbà ibi tí wọ́n kó àwọn obìnrin sí torí ààlé sọ wọ́n lè gbà bòrí ìwọlé. Lẹ̀rú. Nígbà tí àwọn Yẹ̀rú bí tí wọ́n gba ẹ̀dá ẹ̀dẹ̀ kọjá, ogójé. Ẹ̀rù ìtọ́lọ̀ ń sọ ní sọ́rọ̀tù bá kọ́rọ̀ yìí ló fẹ́ rántí orúkọ tàbí èdè bá ti máa yà ìrántí máa rántí ẹ̀ láńtà náà lè lè bọ̀ hátà tó ń fi kú lórí àwọn èèyàn àgbàlagbà ló bá fún bẹ̀ àwọn èèyàn tí tó ti rí àwọn obìnrin pẹ́bẹ̀ wọ́n wà wọ́n lè ṣàgbóde dà fún àwọn orin àwọn kìtìrí tó ọ̀tíyà bí ìtàbùnùkan ní ìlú òkú láyà tó pa àìrí rẹ́rù ìgbà bàbá yìí òtọ́jú àbẹ́jà nìkan rẹ̀ ó yà pé ìwọ̀n mẹ́rin ẹni lọ kàyékù ní ìta ọ̀hádà ọ̀sùn àwọn akẹ́kọ̀ọ́ orí omi àti àwọn obìnrin tí wọ́n lọ fi sáànà wọ́n ti fi sí ìgbà wọ́n ti fi sí èkó tàbí ìdá ìrìnṣọ́nà ìsáàmù àwọn àmúlà ìtù ìdúrà ẹ̀yà rẹ̀. Men are Mẹ́lẹ́dúdà, women are Mẹ́lẹ́dúdà, ọdún náà. Akọ̀ọ̀bẹ̀, irú àti obìnrin tó ń pè ní wọ́n pè ní ìlú Bẹ́rẹ́bà sí Ìkáà. Umu Amáàrọ̀ tàbí Umu Omáàrọ̀, nígbà ní máa ń dún ìgbónú nìta, ó lẹ́yìn àkọ́kọ́ náà obìnrin wà àṣìṣẹ́ bí ìtò àmúrí àṣìṣẹ́ òdé ìtò àmúrí náà tó wà ń bẹ́ ìjọ náà ó mú mú lè ní ìgbàdì sálùmà àwọn obìnrin léjì fún àwọn ọkùnrin mélòó ọkùnrin 73 175 ọ̀rọ̀ tí kí ní ta fẹ́ fàyọ bí tó jẹ́ ti sọ̀rọ̀ tẹ̀lé ya pé òní àwọn obìnrin kò pààyè tọ́lọ̀ ṣe ń pa àwọn obìnrin àbí àṣẹ tó tún pa tó pa ayé tó fi ń kí wọ́n máa lo ojú ogun ó sì ti parí àwọn tí wọ́n ṣe bí ọkùnrin ṣùgbọ́n nígbà míì ẹlòmíì ẹ̀dá kọ́lọ̀ ń dá yàtọ̀ sí àwọn ọkùnrin náà lò irú àwọn nǹkan báwọn yìí ààbè ló àyàgbé ìtura lórí gbogbo obìnrin bẹ́bẹ̀ ní tó máa ń ṣe. Olàwọ̀ àbá àti sọ pé tèmi nìyà níta kárí púpọ̀ àwọn obìnrin sínú ámì kóbìnrin máa jẹ́ ámì kò bá tẹ̀lé ìsìlámù kò bá ẹ̀kù àmọ́ àwọn obìnrin púpọ̀ lánàbì lórí ogun bí ìyàwó àìṣà tí tó wọ́n lọ jagun wọ́n lọ ṣàwọn iṣẹ́ bí méjì àti mẹ́ta àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n gbọgbẹ́ lójú ogun wọ́n ń tọ́jú wọn àwọn tí wọ́n ṣe wọ́n gba ọgbẹ́ lójú ogun lọ́nà tàbí lọ́nà ní. Ẹgbẹ́ wọn ní sí lórí ogun lọ́la ti sáwọn lọ́jà àwọn ọmọ ẹgbẹ́ wọn kò sẹ́yìn ogun àwọn ìtọ́jú ogun. Tápé lọ sí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n mójú tó jíjẹ mímọ àti fífún wọn lórí. Ṣùgbọ́n a máa ṣe é ṣe míì tó fún bá gbóná ó lè lọ́dọ̀ àwọn àwọn tó dá nínú ẹbí rẹ̀ oríta ìlú rẹ̀ ní ìtọ̀kúlá ẹ̀ka tí mo sọ. Ìgbàgbọ́ ní káwọn ọkùnrin sá, àdébì ni wọ́n lọ ta Ó dàbí káwọn ẹnìkan béèrè nípa ẹ̀sìn gbogbo ọkùnrin tó wà ní ẹ̀gbọ́n apá àti òbí wọn obìnrin sábì tó ní Ó ti di ojúṣe rẹ̀ nílẹ̀ sálàyé. Ṣùgbọ́n kèrè wọ́n ó a taa àbárí ìtaàsù kan tó ń lò rí bí wọ́n sì mọ ìyẹn ló wà ń ṣàlàyé ẹ káwọn sábà máa lọ lé ọ̀rọ̀ lọ́wọ́ ìyá wa Àìṣà wọ́n bí àlà nípa ní tí ó bá ọ lójú ṣùgbọ́n yìí kò ní tàbí láàárọ̀ àwọn ìyàwó pé gbogbo program káàmù gbọ́n lórí rédíò gbọ́n fi ní kan àwọn náà fọ́ níwà àpọ́sọ̀ program àwọn obìnrin wọ́n fi ń sọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ dàbí ọ̀rọ̀ ìnọ̀fẹ́mà life for women jẹ́ sí nàìjíríà ń gbàgbọ́ àwọn obìnrin àgbàjà yìí àtúntẹ́ àṣírò ayé àwọn obìnrin kò mú kò mú torí pé ọkùnrin lọ́lọ́ ń ṣe kí ni lọ́lọ́run rán níṣẹ́ àwọn lànà sí láwọn òṣìṣẹ́ bá ní wọ́n lè máa ṣiṣẹ́ fáwọn obìnrin ní wọ́n sì lè fáwọn ọkùnrin lẹ́kọ̀ọ́ kejì nígbà tí a lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá yọ a nínú àwọn àbáfẹ́ tó yàwó rẹ̀ nípa lẹ́kọ̀ọ́ àdókọ̀ láwọn ẹ̀kọ́ mi dáadáa ìyàwó ẹ̀ tí bàtà àpá akọ gbogbo ayé ń kà ìyàwó rẹ̀ ló kọ́ olùkọ́ tó ti gba yìí. Báwọn obìnrin sálà tí ọmọ bàbá délẹ̀ pẹ̀lú òkú ọlọ́run, a mọ̀ ìsàlàyé lẹ́kọ̀ọ́rẹ́ lórí ìsọ̀lẹ́ àtijọ́ nínú. A rí nínú wọn tí wọ́n kọ síra tí wọ́n padà gbé tí wọ́n sún lọ́kíá tó kú. Torí pé wọ́n bẹ̀rù ayé àtọ́lọ̀ ń sọ pé wà láàkàtàwó sábà

Báwọn òmò pé wọ́n ní àwọn ni wọn ò ní ìgbàlẹ́gbà contribution. Ṣé ẹ̀ta ní ìjẹ́rí àmọ́ká? Náà àwọn obìnrin tó kọ láti olórí ọ̀dọ̀ọ̀dọ̀ wọn kò yí sẹ́yìn náà. Pé iná ìgbèrè tó kọ́, ṣé ẹ̀ta ní ìjẹ́rí àmì àti. Títò ìjẹ́rí àti ààbò kò ní ìjẹ́ àti. Èèrè tó dúró ló sọ bá bí ìgbèrè máa wà yá. Bẹ́ẹ̀ náà ìgbèrè ọ̀gbìn. Ẹ̀dá sọ̀bẹ̀ láti àwọn obìnrin tí wọ́n yóò pè wọ́n ní wọ́n kọ́ nígbà tó parí iṣẹ́ tí àtọkùnrin yìí ti fọ́ sí ilé àtúntò ó ti kọ́ sá tó ti kọ́ sá fọ́ sí ìgbìmọ̀ lọ sí omi. Àwọn bá ti ọwọ́ rẹ̀ sí ọwọ́ Dáadáa. Àwọn obìnrin tó wà báwọn. lẹ́yìn ogójì ọdún pé ẹni jùlọ ọdẹ̀ tó wọ́n dẹ̀ lọ sọ oúnjẹ ní àmọ́gbà sí ọwọ́ rẹ̀ jẹ́ tó méjì ni wọ́n àwọn obìnrin rí àtàwọn obìnrin tí wọ́n lọ́ sá láàrin tó bá lọ àwọn obìnrin méjì wọ́n lò pé bá ká kí ni ẹni kéjì àtúmọ̀ bí i فاجتمعنا في الشعب فانتظر رسول الله صلى الله عليه وسلم حتى جاءنا àwọn aṣọ ti di àlàfo òkun lẹ́ni tí ń retí àmẹ́bì sáàmẹ́bì tó wá bá wọn wà máa rú àmìrú àgbúrò bàbá rẹ̀ ń lẹ́fẹ̀ jọ́nà àlẹ́ àbá ìjára àbá gómìnà ápùlù pọ́ǹdì bàbá bàbá rẹ̀ ní ìrí àbá wà ó wáyé ọmọ ìdí alábí ní òwìlú ṣùgbọ́n ẹ̀sìn àwọn èèyàn rẹ̀ náà ní ṣe ẹ̀bọ̀ ní ṣe ìlà náà àhábà àti àyàfi pé ó nífẹ̀ẹ́ kó wà níbi àlámọ̀ ní ọmọ ẹ̀gbọ́n òun gbogbo wàtàrà àwọn ìlú ìpàdé ní fìlú àwọn ìra ọgbọ́dọ̀ rí. Nígbà tí wọ́n á lélẹ̀ ló ló gbọ́dọ̀ sí ló sọ. Ìdára ti mọ̀ náà lábá ọ̀sẹ̀ lẹ́yìn àbá lòsì tó rọ́pì lòsòríyà. Àbá ìgbà wọn sọ̀rọ̀ nípa ewu tí ń bẹ sí ẹgbẹ́ láwọ́ lé ẹ̀yà ara ayá tírìdì. Bàbá àdá ń kàkà mọ́lá lè mẹ́jì sí ó bá lè alùmọ̀ná àdàtà lè ìgbọ̀rọ̀ التحليل الذي التعليل الديني والأحكام lẹ́yìn tí ojú ti pé nítorí ènìyàn ìtàkùrọ̀sọ wá wáyé láti lè yàn ṣàlàyé rẹ̀ láti lè ṣàlàyé ẹ́ nípa ìbúra tí wọ́n fẹ́ dúró yẹ́sì àtòkè wàkánà àwọn olùtàkàlù yìí náà wọ́n àbá ìṣòro àbúrò fún mi àmọ̀ òṣùlùmá ìtọ̀sílè láì sọ̀rọ̀ máa ń sọ àkọ́kọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ fún ìsọ̀rẹ̀. Tàkàlà máa lè yá sọ àlákùn láàmù èkú lè sọ̀rọ̀ ọ̀hà. Ó sọ̀rọ̀ láti ṣàlàyé fún wọn. Èkú lè sọ̀rọ̀ ọ̀hà nàìjíríà àádọ́ kàmàlì ó sọ nípa ewu tí ìgbẹ́ nínú nǹkan tí wọ́n fẹ́ gbélé ara lọ́rùn tó nípa alákàárí tó pèlé ọmọ lọ́rùn yìí ọ̀rọ̀ tẹ́lẹ́ gbé kọ́ra iná ìyẹ ewu tí ń tẹ́lẹ̀ ó fẹ́ kí wọ́n mọ̀ ó ní yàrá ìṣàrọ̀ ìkọ́sọ́rọ̀

Kọ́rẹ̀ èdè gan ni orí òkàwé àgbogbo ẹ̀. 1996 fún ọ̀hán sáájú lẹ́nugbò. Oòrùn gangan ni iye èdè gẹ́gẹ́ àpétọ̀ gbogbo wọn tán nílò bóyẹ̀ ẹ̀fà sàánú òwe láti primary school wọ́n ti kọ́ wa nípa àwọn five ethnic group Nàìjíríà. Ó náà máa ń sáré yóò kàn máa kàwé ọ̀pọ̀ ìwé ọ̀pọ̀ nígbẹ̀ yóò máa ti kọ́ Torí pọ́pọ̀lọpọ̀ ń tàà kàánù rẹ̀ ara tó ní pápáàkì ní olópọ̀ ti graduate. Olóbi jẹ́ pé èèyàn orí ìdí mathematics ló wà ní orí wáyé. Ẹni tí orí ìdí mathematics ló ń jọ ọ̀gbẹ̀rẹ̀ yé ní ọwọ́ ọ̀gbẹ̀ ti jẹ́. Tó sàlàyé ọ̀rọ̀ àwọn tó ṣe chemistry ní University of Michigan ní Analytical Chemistry lọ́sọ̀tún àti Jésù ẹni tí wọ́n tọ́ ní ìjọ́síà ẹni tí wà láti lè tó ní ìṣẹ́ wọ́ta. Àwọn tí ò lọ sùkú, àwọn yóò àwọn ìṣẹ́ wọ́ta. Tàǹtàṣẹ́ wọ́ta lọ́dọ̀ àwọn ènìyàn bá tún ṣe dáadáa. Kò lè jẹ́ búrẹ́dì tó ń ti gbogbo tẹ́lifì rẹ̀ fún ọkọ̀ ní sùkú. Láwọ̀

Mo lè lè wo nínú bẹ́ẹ̀ báyìí dálẹ̀ ní ìṣe ìmọ̀ wá àtàkùn ní ìlú kan. Bí ìmọ̀ ní kọ́ọ̀sì. Kí ni wọ́n lò kò kàn ní wọ́n dájú pé ní that education is not functional. Lọ́dọ̀ àwọn ẹlẹ́ education, lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́. That education is not functional. Ó dàbí èyí ìjọba wa tún gbé Jọ́ǹpẹ̀ ní entrepreneurial education kílẹ̀ tó ti ń ṣe ní university in sense abu union ẹ̀tún ti ń kọ question and answer àti ń dáhùn gbogbo gọ́ọ̀sì ní aláàrẹ ọmọ animal valley wáyẹ̀kì ó sì question náà tó àwọn orúkọ ìwé láti ń kọ ẹ̀sí ṣú ìwé láti kọ níkàdí tí wọ́n ní ká tẹja ewó ìwé bẹ̀ ẹlẹ́gbẹ́ fún wọn ń kì ṣe ní wọ́n ti mọ bàbá tí wọ́n ti mà gírísì nígbà tí wọ́n wá mú láti ìjọba ẹja bá ṣe sí ẹja ìmọ̀ sọ pé olùmọ̀ àti àmàbèrè àwọn terminology ńláńlá tí a rẹ̀ fi ṣe jẹ́ bíṣíríkì láwọn èèyàn rí ìrìn àdébí àjẹ́tọ̀ fún ṣe ìṣọ́ráǹsì mákẹ́tì gbogbo ẹ̀rọ ti sọ́ọ̀lì ìwòye àwọn sọ́ọ̀lì tó wà láńjẹ fọ́máì they don't know skills kódà gsm rìkì àwọn àmì panelbiti wọn tẹ̀ gbogbo ẹ̀ ìwé ni wọ́n ìbéèrè ẹ́ ẹ̀kílẹ̀ Láti ṣe gbogbo ẹ̀lú àfẹ́, ọ̀rìsìn gbogbo ẹ̀lú ẹ̀lú láti kọ́ Ọmọ òṣàlọ́wà tó láti jẹ́ fún bí ọ̀rọ̀ lè rí à. A máa sọ̀rọ̀ tí ó tó ọ̀bẹ̀ ìrí àná ayé lẹ́lú náà. Tọ́lá kàfẹ́. Tí ó sọ gẹ́gẹ́ ó ní káàmù lábọ́ ó pọ̀ jù wọ́n gbogbo ara yá sí. Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń tó jẹ́ tó lórí àti bẹ́ẹ̀. Ṣé wá lọ wọnú òkú nígbà jẹ́ sáà? gbogbo rivers crossing àbí ìbò ní wọ́n. Náà báwọn yóò wájọ pé lóòrọ̀ láti gba àwọn orogbo, lóòrọ̀ àwọn òṣèlú, lóòrọ̀ àwọn ẹ̀yọ́, lóòrọ̀ àwọn òṣèlú, lóòrọ̀ yóò bá ìgbàkan náà wókè. Bẹ́ẹ̀ làwọn lágbára jẹ́ gbogbo ara yá sí gẹ́gẹ́ bá àrí bá ṣe máa ń gbogbo ẹgbá tó sọ ya ní arú bá mọ́là ìlú

amúrọ̀sù ó ní ya máa ṣàrọ̀ lè kọsirọ́ọ̀ṣì ẹ̀yìn ara kọsirọ́ọ̀ṣì inna muhammadan inna ayébúkọ́lé ayétún anábì ààyè tó wà láàrin wa ẹ̀kùn mọ́ وقد منعناه من قومنا ممن هو على مثل رحمته àti dáàbòbò lọ́wọ́ àwọn èèyàn wa àdíwó tí lọ́sẹ̀ sí ṣojú àwọn ẹbí rẹ̀ Ọwọ́ bí kí dé ní orí ní ọmọ rẹ̀ àti nígbàlá ti ẹni ìlú láàrin àwọn èèyàn rẹ̀. Èèyàn pàtàkì nínú ìlú ẹgbàrò pé ìyàwó mọ̀rún ní o. Wà iná orúkọ di àbá ìlà ìyá ilé ìfúnwà gbogbo orí mọ̀. Àkàwọ̀ náà lọ́wọ́ o, àti bó àṣẹ́kọ́ má jogun àti ó má jíga àwọn ìsáwò àmọ́ òun fún ara rẹ̀ ló sọ wípé òun ò rí gbà àyàfi tó jẹ́ pé ọ̀dọ́ nílé ìwọ́ tẹ̀ sí àwọn olùdókòwò ìlú òmìnira ni olóṣọ bẹ́ẹ̀ lọ́rọ̀ tó yóò tó làwá فإن كنتم ترون أنكم ومانعوهم ممن خالفه Tẹ́sìmọ̀tẹ́gà ògbó nípa àwọn èèyàn jẹ́ bá tó kún sí fàánsùn wọn àhàmẹ́sùn ní ìgbàṣì. Ẹgbẹ́ ẹgbẹ́ nínú àjọ́gbẹ̀ ẹgbẹ́ lórí ayé lórí ẹ̀lọ ọmọ òun. Tẹ́sì gbóò sí náà ẹ̀mẹ́rí àdéhùn wà ní kúntùn tàbáwọn قابلوه بعد الخروج به إليكم فمن الإهانة فاستحوه Tẹ́ẹ̀bá mọ̀ wípé ẹ ìyàwó alọ́wọ́ ẹ jàmbá rẹ̀ lẹ́yìn tó bá ti wá bá ní nígbù ní lórí owó ọjọ́lọ ní pàmínà rẹ̀ ààrùn ní ìgbìyànjú ìgbìyànjú àwọn ẹ̀fà lọ́bí tí ó ẹmẹ́jì ó wá ẹ̀tọ́ lọ jàmbá o فإنه بعز ومنعة من قومي وبلدي ẹni ìjẹni ẹ̀yẹ àtọ́lé láàrin àwọn ìgbà rẹ̀ léṣe tó ti sọ pé àwọn dúró lẹ́yìn ẹ̀rẹ́ tó yá ọ̀lẹ́yìn àbí àwọn òbí ti fẹ́ lẹ̀ àwọn tó wà ní òwe pé eh, tó jẹ́ lẹ́yìn ẹ̀yẹ ní lóòtọ́ sí èèyàn jíde làmẹ́tì lóòtọ́ ní ìmọ̀ nítorí pé ashram kọbílà ìmọ̀ta ilẹ̀ làmẹ́tì ti dájú ìran tó jẹ́ pé ìran tí ó ní nínú mọ́ta làmẹ́tì ti dájú kúrẹ́ṣì làmẹ́tì àṣírí ìlú ọmọlọ́wọ̀ àríwá rí bàbá bàbá rẹ̀ lólórí àwọn kùrẹ́ṣì bàbá tó bí bàbá rẹ̀ nígbà tó wà láyé olólórí gbogbo kùrẹ́ṣì ó wà nù tí òjò rà àwọn ìgbèrí lọ́rùn tí ọ̀sán pa lójijì ọlọ́mbà tó tọ́ ríbù ní pé yọ̀ǹda fún akámọ̀rò kò sáàyè láti ẹ̀sọ́ lé lé tó bá jẹ́ kọ́ ọmọ ní wù ọ̀tọ́ ọmọ mù ní ìwà tó máa tọ́ ilé ìwà lóhun lè lè sàpà kò sáàyè tó ló jẹ́ ní gbogbo wọn padà lọ kóra wọn lápadà dé náà nípa flamẹ́ǹdì sí pálámẹ́ntì táwọn òbá tẹ́nu àwọn òbá kò kò sí báwọn ṣe lè mú ọmọ ẹ̀ lọ́wọ́ àkútọ́ ni kọ́lá káàkù wá ní kún ìrẹ̀nà àsọ̀fún kọ́lé pàmẹ́sẹ̀nà tó àti gbọ́n tó wí pàtàkàtà ní àwọn ìsúnmọ̀mọ̀ ilé òṣìṣẹ́ wọn kọ́ ọkùn ní nàìjíríà wà lè rọ́pù èyí tó bá wù ọ́ ní oṣù ọ̀pọ̀ àmì àti ṣe tán. Wà á dẹ̀lẹ̀ jẹwa àbúrà lóòrùn. Àlàrà dánú alẹ́ ni Asmin Sọmíìlì wà àti Muhammadati wà ìkìláàsì káàrẹ̀ ti àwọn àfihàn alẹ́sọ̀kìlọ̀. Elé èsì wọn yìí kò júwe gangan kò tọ́ka gangan jù pé ń tọ́ka lórí ìpinnu tó ga tí wọ́n ti ní àti akin èyí tó fi lọ́kàn balẹ̀ pé elé èsì lórí àtẹnumọ́ta ìdálò ní akin ló ó dà àwọn ọjọ́ wọ́n wo lẹ̀wọ̀n orí ó ti parẹ́. Ìgbàtọ́wọ́ fẹ́ ti wọ́n wá kí ìrọ̀lẹ́ sí Àwọn ọmọ ìlú tàbí. Wọ́n ló pé ti wọn. Wà káàmì ìṣàpọ̀mọ́ tó ga gbogbo àwọn títà hákúlì àbí ìmọ̀sílẹ́tọ̀ àmìmọ̀ láti lè ti ara láti lè ní ìfaradà tàbí láti lè gbé ọ̀rọ̀ tó lágbára yìí wàtàmáwúlì àwọn arákùnrin ìhájẹ́pọ̀ sílọ̀ àwọn ìṣòro báwa mùsùlùmí pàápàálẹ̀ Yorùbá pàápàálágbègbè wà ní sábàgbọ́gbà fẹ́ ṣe nǹkan àìyí ní àásùmọ́n sọ̀nímọ́n àìrí ìpinnu tó ga lórí bá fẹ́ ṣe ní àìrí àìrí sì ní gbàrájì fún àlẹ̀ àrárí alẹ́kọ̀ọ́ ìrọ̀kọ̀ ewu tó ń tẹ nínú ibi tọ́rọ̀ yẹn lè yẹ ìjọrí sí àìjára ìbò tó bá ti wá dé gbogbo ó ta ọ̀rọ̀ ìlú wà ní tó mẹ́ẹ̀. Ìjọba pé ní ẹ̀bá ti pinnu gbogbo tó bá gbà láàfún nínú rẹ̀ ní dúkìá wa ní níná. Láàmì tó kàn báyìí ní ká náwó ẹlùmí ó dúró báyìí tí ọdọ́ òun kan sàmì wa tó ń gbà àwọn olówó dìde irọ́ nípa 1 million wà lákàntẹ̀ tí ó máa tó àti láti àlóṣù wà mẹ́rin. yóò irú ohun èé lọ lọ jẹun yóò máa máa jẹ sí gàárì náà ẹja fẹ́ kẹfà ó di àjẹrẹ ara súyà yóò wọ̀ èyí lọ́lẹ̀ máa ń fi kó dáhùn ayé àbíṣẹ́ta gbọ́dọ̀ ní sùn sí àtẹ́sìtẹ̀ wọ́n pọ̀ báhùn àwọn àwọn ìlà wá gbọ́ ẹ̀ àwọn wọ́n pa jẹnẹrà ní ìlú àwọn wọ́n pa jẹnẹrà níbi àwọn tó bọ́ sí ìlera sí àtìlẹ̀kùn mọ́ ìjẹ́ àwọn tún pa jẹnẹrà òníra sí ìyàwó lóòlò tí wọ́n ti

àwọn ni a máa yọ agolo mílíkì ti gààrí tó bá rà níyàwó ẹ̀ agolo méjì àpọ̀ ní méjì àpọ̀ ní gààrí yìí o èsì ló kò tálọ́lá yìí o ọmọ kọ̀ọ̀kan làjẹ́ agolo ní o ó jágolo mélòó lẹ́làjẹ́ agolo mélòó mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tó bá dọ̀sẹ̀ tí mọ̀ tó bá ní àwọn wà kò sówó ti káàrù làjẹ́ agolo ní tọ́jú kọ̀ọ̀kan o

tí wọ́n ní wọ́n ra oògùn fún wọn lára wọn ó yá sí wọn ò dáńtú wọ́n kú sáyé jáǹsù sí owó gidi ní kó jáde nílẹ̀. kẹ́yàn tún bá ìkan ní a ní ibi five thousand naira ní òbí òbí bẹ́ẹ̀ wọ́n tó kí ní ṣe é jáde láti ó kú táwọn sílẹ̀ wọ́n bá mọ́gà wọn bí two thousand ní tó ṣe lè lórí kì í ṣe lórí ẹ̀sìn àlọ́ àpèyàn ń bẹ bá àwọn tí wọ́n da four irú wọn ni a máa fowó pamọ́ tó bẹ̀rẹ̀ mọ́tò kò sí yóò sí tí ó dá owó yẹn yẹn owó ti ti ń rẹ̀ 45,000 35,000 ó bẹ̀rẹ̀ káà rẹ̀ wá sí lọ sí tó jẹ́sẹ̀ gbowó oṣù yóò kọ̀kọ́ lọ sí 35,000 iye oògùn jẹ́ ní ọ́rà sí 10,000 láti àwọn ọ̀nà yóò rọ̀mọ̀ àmúkí orílẹ̀ owó yìí wọ́nà mọ́ máa ń lo gbọ́ ìmọ̀ ẹnìjọjọ́ ní ìṣẹ́ ògbówó ìfáyámẹ́ntì pamọ́ pé owó tó ń rí náà tó ń bá ti ìfáyà kò wá sí sí ìjà ìyàwó rẹ̀ wá sí ọmọ rẹ̀ wá sí fọ́ọ̀gán sí ìtọ́wá ti lè jẹ́ pé nígbà tí ó rí ìtayà rẹ̀ tó bá ti ká lára kò ní tọ́jú ààrẹ. Ẹ̀wọ̀ aláìsọ́mà orí òun lè sáyẹ̀. Àwọn àwọn bíbí mìíràn tí ló lẹ̀ ṣe wọ́n wọ́n rò pé yóò tù láì nà pé tọ́lọ̀ wọn bá sọ ní pé òun ó mọ̀ ṣe àgbékún fún ìtọ̀lẹ̀ àánú ìyá máa kù lọ́wọ́ nígbà pàápàá Ọlọ́run ní òun ó pa owó èlé mu, gbogbo ìtọ́rẹ àmúbẹ̀ ìṣèlú ó kàn jẹ́ kó tó ní kò sí ẹni tí ń àánú, àánú tí ń sí ìta rẹ̀ láyé sí. Ọlọ́run fún rọ̀. Náà, tẹ̀síwájú, sùn lọ́ọ̀ni, sábà dàgbà ní kàbàyà náà òun tó ń bá sábà sí lẹ́yìn náà ni àlẹ́jùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó wá àlàyé tí ẹ̀dọ́ wa ni wá lẹ́yìn náà ni wọ́n wá parí àdéhùn àpá àdéhùn ló bèrè lẹ́yà wọ́n àwọn tí ó kó sínú àdéhùn tó lọ́nà وقد روى ذلك الإمام أحمد عن جابر بن حصلة الإمام أحمد قل أم واني استوفي ويقضوا حديث عن جابر قال جابر قلنا يا رسول الله ألم نبايعك lórí kí ni a ṣàdéhùn lè ní àmẹ́bí ni a láà sáwọn ìwà Bàbá ti wá ní ìjọba ìtẹ̀lẹ́kọ́ ẹ̀sìn ọ̀gá lẹ́sẹ̀. Ìgbàfẹ́ lágbára àti ìgbàfẹ́ ìyàgbára. Wàhálà ẹni wọ́n fọ́ kan fi ilẹ̀ ó sí wàlẹ̀ ìsìn. Lórí táìmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run. Nígbà tí nǹkan bá kú àti nígbà tí nǹkan bá rọ̀. Ìgbà tó bá rọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́rù. Ìgbà tó bá rọ̀ sọ̀rọ̀ kọ́ ẹ̀ẹ́sì náà àbábùtò ní ìtàn yóò fi ìlú orí àwọn ìgbìnà ojú lọ́dọ̀ àwọn akókẹ́ àgbàlagbà wàhálà ní amúlùbìnrin àrùn sí wà láhàá yí alẹ́mọ̀ká lórí ìmọ̀ pàṣẹ dáadáa àti máa kọ̀wà bàjẹ́ wà ní àǹtàkùnmù ìlà lórí fẹ́ lòó pọ́nlọ́ látàrí fúdùkù ìlà ìlà òmùtù nàánú ẹ̀ èébú kan kò ní mú ní ẹsẹ̀ kó lórí ọ̀nà náà wọ́n máa bá wàjẹ́ wọ́n máa ń ṣẹlẹ̀ báwa náà tàbí sàlára rẹ̀ ṣe ìgbẹ́nu kọ́lọ̀ ń sọ máa mú kọ́lọ̀ ló sọ àdúgbò ló sọ àwa máa ronú kí ayé ó bù kí làwa yóò sọ nínú àgbẹ̀rẹ̀ dédé kan wá ló tóbi ọmọ wa obì ọmọ ọdún mẹ́rin ìdílógún àbá kan wá sọ̀rọ̀ rẹ̀ fún ìrùtẹ́sẹ̀ a sì wà dáadáa ó a ní orí ojú ó sì láwọn ẹni àwọn èèyàn rẹ̀ ní orí ojú wá ìlú àwọn pé àwọn èèyàn ní sọ pé òun ṣe ẹ̀rẹ̀ lẹ́fà ní sùúrù Ìlú àwọn ọmọ Bàbá òun yóò sọ ẹ òun tó yẹ ká ṣe. Ní àná, wọ́n wọ ẹni tó gbá láti ẹni kan ní ìrántí ẹni rẹ̀. Ah, láì rántí, láti ẹni ẹwà wà ní láti ìgbọ̀. Ó ń sọ fún ilé ọmọ ọdún mọ́kànlá, ó lọ́lọ́ mo ti wá ń kọ ọjọ́ òkè ìjẹyọ ọkùnrin ẹ̀rọ lórí ìlú. méjìlá kan wà lẹ́yìn tìlé ní wọn. òkú lẹ́yìn tìlé ní ọmọ tó méjìlá wà. ó bí bèjì. wọ́n ní tó bá ṣe ẹni tó kú lónìí wá sọ ẹ̀rọ fún mi àárín fún. ẹ́ máa kọ́ létí. yóò bá yọ ọmọ ṣùgbọ́n bí a bá rí ohun àti ẹjọ́ rìn tí mo ní fẹ́ẹ́ náà. lálùbọ́ tó sọ pé English ò jẹ́ òun ló bá wọn English ló bí ọ̀rọ̀ English jẹ́ lọ jẹ́ lóòkù mi ò fẹ́ràn máa fi ní máa mọ́ dáńdà ní ẹnìkan ti rí ti ní obìnrin ọmọ kékeré ó lọ ọkọ ilé wọn dandan ọmọ kan tí ò sọ wá ó tún kí ni wọ́n rí tó sọmọ̀ ọmọ ẹ̀sí òfilé ìdíjí kìrìtìsáìsì fún ààrẹ ìrẹ̀kọ́mọ̀ ohun ọkọ̀kùn lójú tòyẹ́ jẹ́ àpẹẹrẹ kan tí mo ń fẹ́ mú wá nínú pé láti tìta wáyé àìfẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ìyá ló sì pọ̀ jù sí Ṣẹ́ẹ̀kì ní tẹ́ẹ̀fẹ́ ìfọmọ obìnrin fọ́kùnrin tó wúlò. Kí ló tẹ̀lẹ̀ sí ọrùn èèyàn? Ó nánú. Ọkàn rẹ̀ balẹ̀ tó tó wúlò lò. Ó ní pé gbogbo kò sí mú bọ́ jẹ́ ìsìnkú ẹ̀mọ́. Nígbà ò sí lára wọn, àbúkà ẹgbẹ́

ìṣọ́ọ̀tà akẹ́ẹ̀tọ́ wa. Mo fi kílọ́ọ̀sì sí òun nípa ní tó pọ́tọ́kùnrin yẹn bá fi nífẹ̀ẹ́ sọ́kùnrin rẹ̀. Ẹgbẹ́ irú àti bá máa tètè yá ẹlòmí. Ìdàrúsáàsù láàmú àwọn ọmọ pé àwọn èdè ìsáàsù ọ̀rẹ́ nínú ẹgbọ́ iná pẹ̀lú ìgbìyànjú wọ́n ó sì ti ṣe ọgbà wọn sí. Tó bá wá, ìbá ti láìsí rẹ̀ ìlú ìsúlè òsì lè mọ́ rẹ̀ tí mo láìsí àtàwọn tó súnmọ́ mi. Àwa ò nígbà. Àwa ò ní ṣe gírí. Ẹ nígbà. Ẹ mọ́ gbà ní mi Wà ní ìlú ọmọ láìjọ lórí yà. ọmọ wàhálà ìwọ́nà ọmọ wàhálà tó ní ṣe ṣe mo wá kọ lọ́dọ̀ rẹ̀. Ànábì ní ẹ̀mí tẹ́tẹ̀ ìgbò ilé ìsáwọn yóò mọ̀ bú yí láti owó ti bá wèrè lẹ́sìn. Wọ́n ń ṣòkú ọjọ́ mẹ́ta òkú yẹni àdúgbò ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì láwùjọ wa. Àdúà òkú ṣíṣe ogójì ọjọ́, ọjọ́ mẹ́jọ àti ọjọ́ mẹ́ta. Kódà pé ogun ogójì ọjọ́ ti jẹ́ ìjọ mẹ́jọ náà dàbí ẹni tó ti jẹ́ ogun ọjọ́ mẹ́ta tó dàbí ẹni pé kò jẹ́ ìṣẹ́ rárá torí báwọn èèyàn lọ wọ́jọ́ mẹ́ta yé sí àti ìtànẹ́bí sọ̀lọ́lọ́wọ́ arẹ́rọ̀ àìrùn tó sọ pé ẹni tó kú fún ògbọ́dọ̀ jókòó sílé kẹ́kùn òkú yẹn kọjá àjọ mẹ́ta láàrin ìjọba àwọn tó àwọn èèyàn wá lọ gbọ́ ilé ìgbésí àjọ àmẹ́bí ní káṣí àjọ àjọ kẹta kí ló sọ mọ́ wà àjọ àjọ kẹta ní òkú kan kú tó jẹ́ bá sùn ọ̀lẹ́ ọ̀rọ̀ yẹn wá kọ́ ọlá ó dùn ọ̀run ìjọ kìíní tó jáde ìjọ kejì àmẹ́bí ìjọ kẹta ní gbèdéke lẹ́yìn ìjọ kẹta báyìí kó àbó òdòdó ti tẹ̀lẹ́sẹ̀ rẹ̀ kó mọ́ níbi tó lọ rìn olóòjẹ́ ìṣẹ́ ní wọ́n yóò lọ sí ìjẹ̀ náà lọ́pọ̀ láti tó wà lẹ́gbẹ̀ẹ́ ní ẹlòmí òní lọ sí òní amẹ́tàlẹ́ òtù wọ́n wá sí láàárọ̀ lẹ́yìn àṣìlá àwọn mẹ́tàlẹ́ òtù nílé sọ fún pé àmọ́ rí mẹ́tàlẹ́ òtù lọ́ta pé torí pé wọ́n mọ̀ tó káàkiri pé ìgbà olè tí kókó mọ̀ wá sí ìrùmọ́ pé ìkà ní ajẹ́kẹ́ ti fẹ́ kó kú tẹ́lẹ̀ fún àwọn ọmọdé pẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́rẹ́ gan ó tún wá sí tó bá ti dẹ̀yìn ọ̀la ó tún wá sí lẹ́yìn bí ẹni fi jẹ̀rú pé ẹ̀nà wá kí ni nígbà tí ò láti ẹ̀kọ́ ní. sọ ń bí i pé ti nà ṣá wà Inú inú Ó rọ̀ gbogbo Tòkòbádọ́ àjọ kẹta ń lu ìṣẹ̀lẹ̀ àwọn. Bá ti lè sọ ẹni ìṣẹ̀lẹ̀ ní àdúrà òkùnjọ wà. Ìyẹ́pẹ́ tó mú bá fún káṣà àdúrà lẹ kò sí. Kò sí ìjókòó àdúrà fún òkú kankan tó bá jáde. Mùsùlùmí ọ̀mù òkú ṣíṣe òkú tẹ́sí náà mù. Sábà ti lè sì kú sá gbogbo ẹni ọlọ́run bá kádà kó tẹ̀lé òkú ìdẹ́fẹ́ lẹ́yìn tí wọ́n ti wẹ̀ fún wọ́n ti di gbé sí lájọ. Tí wọ́n bá ti gbé òkú sínú sàárè tí wọ́n ti balẹ̀ pẹ̀lú àárín náà, àlábì ní Ìsálù ṣe àfihàn kó wọ́n tẹ̀sí ìta fa ìmọ̀ oyè ààrẹ ìlú Ìsálù. Báyìí kú orí ẹ̀tọ́ ọgọ́rùn-ún ẹ̀yà ní ìlú èṣìṣe torí owó èrè ọ̀rọ̀ ọdún. Léde yà àti ìlọ́nà ní Pàtẹ́jì. Àdájọ́ òṣìṣẹ́ yà àti ìlànà gbọ́dọ̀ kọ̀ọ̀kan ẹni kéré àdúró balaga kó o ké kùránì bá ní ti Bẹ́ẹ̀ ìta mú wá lánàá ní Tọ́tù Bákọ́rọ̀. Làhá mẹ́rẹ́ kátàbá iṣẹ́ eré ní kùránì wọ lórí. Mo èké yà bá ní Allahumma fi ìtẹ̀síta tó bá mọ́ pé ọlọ́run bá ní fún onígbòrò ṣìṣì ní ìgbà níbi ìpínlẹ̀ ìyá fún ayé ìmọ̀lẹ̀kẹ̀. Wọ́n mọ̀lẹ́kà méjèèjì láti jáde sí ọlọ́run bá ní fún onígbòrò ṣìṣì láti orí ìlú. Torí wọ́n ní wọ́n mẹ́rẹ́ pé bá débi ẹ̀rù ẹ̀rù ọ̀pá àtàtàláta náà. Àtàtàláta náà bẹ́rẹ̀ bá àtàtàláta débi ó sọ ó ní òun lọ tírélà kankan òun máa tẹ́ ìlú wá pé olóhùn sí àgbẹ̀ sí òkè. Àwọn ọmọ náà ń yọ ìgbà òun yàgbẹ́ sí ṣòkò. Ní alẹ́ àná tí mò ń kírun lálẹ́ pátápá, kò sí náà mo wá fẹ́ tọ́sí. Mo wá fẹ́ ṣàtàyà mò ń gbọ́wọ́ lọ. Òjijì ọwọ́ mi wá dàbí ẹgbẹ́ kìíní ìdálanú tó fẹ́ wá gbé ìgbẹ́ mọ́ lórí ìgbẹ́ ìgbẹ́ lẹ́mọ̀ ajọ́ ní ẹgbẹ́ tó ti jẹ̀rù nígbà máa gbà kí ló ń ṣẹlẹ̀ kí ní ọdún ti sá lọ ní wọ́n wá gbọ́wọ́ máa gbà ọ̀ sójú ìfi orí ìjọwọ́ nígbà fáwọn tí mo tẹ́ láì dàbí ẹni àgbàlagbà ó ní ilé kan ọ̀nà ní sí etí òní pàtàkì ọ̀wíá ọjà fún àwàjọ bí ètò ìlú pẹ̀lẹ́ kọ́mílẹ́kẹ́ tí wọ́n sọ̀rọ̀ mẹ́sàn-án Yẹn pé wọ́n pé ìbá iṣẹ́ awo tó bá tẹ̀lé wọn lọ fún oòrùn. Nígbà táwọn tí wọ́n lọ pé sílẹ̀ bá yọjú, ọ̀sẹ̀ tí ó kù ọ́, ìgbìmìtì ni ó kù ọ́. Báwọn báwọn ti mọ tí wọ́n ké bí ohun báwọn ó mọ pè nígbà tó jáde àwọn ti mọ tí wọ́n gbà lérò náà ni. Èdè kéré rí ìgbèrè. Sóyé, àá, ara ẹ̀sìn kì wọ́n ní ìsìn ìgbèrè omi sí ìjẹ ìrọ́ ti kéèké pé kí ní kankan ló jáde o òná ti ní wíwo lẹ́nu àwọ́ owó àwọn náà ló lọ wẹ̀ nǹkan mú wọn ní o má ti pé ìníkan nìkan ẹ̀yẹ yóò máa dá ara wọn ní ara wọn tí wọ́n fún àyà tí ó sì máa já orí sí nínú gbó gbogbo nǹkan ti dákẹ́ àyàbá wọn kí ní tó mọ̀ bá

nǹkan yá sí ní exam nílẹ̀ ìjìnlẹ̀ wàṣẹ̀ àti ẹnìkan ló kọ méjèèjì ṣé ti wahid abdulsalam baali wahid abdulsalam baali olókọ ọ̀kan ló méjèèjì ló ti ta ó ní nílùú kan ilé kan àwọn èèyàn ò lè bẹ̀rẹ̀ tó sáàdì ìlú kan gbé ń bẹ̀ ó ní bọ́ ìpápá kan ọ̀kan náà àwọn kàtà lùlù owó lọ bẹ̀rẹ̀

tọ́lọ́ wọn kò rẹ̀ ó wà ní ojú àmọ́ sọ àtọ́lù ìgbà àbí ìfọ́yà bèrè ìgbà náà àtọ́lù ìgbà bá àgbé rẹ̀ tó tó tó wọn pẹ̀lú wọn. wọ́n ti sàlàyé bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe rúpíà ẹ̀tọ́ bá ya òwe láwọn abẹ́ríkà kùránì láti ìtọ́lọ́ tọ́lọ́ pẹ̀lú ìyọ̀ǹda náà tó lè rẹ̀ sì pé oríṣiríṣi ẹ̀sìn wọn ń sọ sí kó ìwọ́n ti lè ṣe pẹ̀lú kùránì tọ́lọ̀ pẹ̀lú ìjọba náà tó gbẹ́gbẹ́ tó ní kọ́lọ̀ báyọ̀ dáná kò ní ṣe olóògbẹ̀rẹ̀ ní ṣe ẹ̀sìn tó ya wèrè bí ẹni wọ́n ti ṣẹgbẹ́ ilé máa ta yóò mọ̀ dáadáa ẹ̀rọ ìfàmù rẹ̀ díẹ̀ tó bí ẹ̀rọ. Tó bá tó má sàfihàn yóò mọ̀ dáadáa tó fà. Ìṣàlàyé bá tí Àwọn àlàyé mi táwọn àbọ̀ ṣe ẹ̀rọ àwọn àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ bá ti pàtínà mọ̀nà àkọ́dà ó kò yáta wà lẹ́ta pàtíìbì ọ̀dún àṣìwọ́ta ẹ tó bá takókó kù tó wá ọkọ̀ àkókéde yìí ànábì ló ti ṣẹ́kọ̀ọ́. Ìnà orúkọ wà tàmáàlì wà tìwé ìyàwó ṣírìkùn àlẹ́bí ní ọkọ̀ fẹ́ẹ̀ máa ọkọ̀ àbáyàjọ àgbógbèdè àbáǹsán àti ìwé báwọn Yorùbá mọ̀ wọ́n pàmárì tí a máa tó ń tè mọ́ra pàró ìkárùn ìgbàdí ìfúnpá pàǹtẹ́ gbogbo nǹkan wọ̀nyí jẹ́ bá ti máa ń tó mára mọ̀ wọ́n ti wéra àti bẹ́ẹ̀ máa ta mùsíbà tó lè rí aṣọ́ọ̀kù ìfẹ́ tó lè rí ṣírí fún àdánilẹ̀ lọ. Pẹ̀lú ẹ̀ka tó lè tó lè bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ o, ó ti rẹ̀ òní máa ti dé. Mo gbọ́ lẹ́nu ẹ̀dì kan sọ pẹ̀lú olówó kù èèwọ̀ fọ́ọ̀mù. Ìyá ìjọ ti bí mọ́ dáadáa. Pé alẹ́ ìjọ ọ̀pọ̀ náà ló dé lẹ́yìn tí òun ṣe ní ojú ẹ̀ wá wá ní.

lórí ìtọ́kó ṣe ló lọ́dọ̀ àwọn obìnrin bá ní kìí tó kàn wúrẹ̀ já tó ń kí ara sí. Àwọn ẹ̀jẹ̀ tẹ̀lé lọ èyí mú mọ́. Bàbá lẹ́yìn wọn náà lẹ́yìn pé kí ló sọ ẹ̀jẹ̀ kò yá àwọn náà ti bá wọn pé kankan fún àti sílẹ̀ sí ìyá àgbo. Èmi wá sọ ohun tó lè jẹ́ pé títí ìgbà tí wọ́n tàbí wọ́n sọ mọ́lẹ̀ tàbí wọ́n rí ibi tí wọ́n mọ́lẹ̀ tàbí pé wọ́n gé ìyàn ọ̀kadà yẹn ní ìyẹn owó wà.

tí Tó dá máa ti dá sí gbogbo nǹkan ní àwọn àjẹ̀mú bẹ́ẹ̀ tí ní ó bàjẹ́ ara ẹni ló ti rí lọ́yà ní fún àwọn ọ̀gbọ̀n pẹ̀lú tí wọ́n lọ bẹ̀ èyí náà pẹ̀lú ìjọba lọ bẹ̀. Ẹgbẹ́ láti lè tàbí ìdí ìyàwó lè tọ́kàn báyà. Rúfì àyè ọ̀nà àárí ìpàláàtà àti kéèkéé tó ti bá wọn mẹ́ta. Nínú wa ni àyèmẹ̀jì náà tó àtàyàjì wèrè tí ó yìí ó fi pé. Kéèkéé náà àṣìṣẹ́ tó mẹ́rin ìgbàgbé náà tó tó yà wèrè. Ẹgbẹ́ wọn aláàbò wọn fi ní ọ̀ àyàfi tẹ́gẹ̀rẹ́ amẹ́bẹ̀lọ́ lójoojúmọ́ bá nà ṣe fún wa ìlà ìlẹ́bí láàyà tó rù iṣẹ́ òfin àfihàn àfihàn wàhúwà sàmì rẹ̀ ayé láyà tó rù iṣẹ́ àkàdà lójoojúmọ́ ilẹ̀ aláàrùn pẹ̀lú orúkọ ọlọ́mọ bá tó ṣe wípé láyà tó rù náà fi iṣẹ́ òun ìkẹta sí sàmì ẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́pùn sí ìpìlẹ̀ lọ́dọ̀ rẹ̀. Olùkọ́ jẹ́ ọjẹ́ ọlọ́run sànú wa. Ìyẹn làlàyé tó jáde ní ibẹ̀yẹ. Wà tí ni wọ́n yà sí káàkù lẹ́sìn rọ̀ wá àìsùn ìsáàt. Àlèbáàdùn ni àfihàn pásítọ̀tù ní àǹtí ìgbòho. Wọ́n ní ìwáyà káàkù látọ̀dọ̀ ìgbò ìsáàt. Báàdùn ni àfihàn last time nínú àgbímẹ́ntì ẹ̀gbọ̀n ló ń gbé jáde tàbí ìkọ́lá ká pàtàkàlà máa lọ sí ìwọ́ ní pàtàkàlà ní kòhánì nílẹ̀ ọlọ́dàbí sọ̀rọ̀ àmọ́bí ti ké kòhánì wà dá àyíká láì ó pè sí sọ́dọ̀ ọlọ́run wà rọ́ bọ́ bá fi ìgbà tó ṣàhàyàn lórí kókò ìgbà fún màkọ́lá ànábì wa sọ pé òun bá yé oko àlà àǹtàmìnàrú ni nígbà tàmìnàrú ẹ̀ ń sámúnyà ìwọ̀n ni pé ẹ mọ̀ dìbẹ́ǹtì mi ẹ mọ̀ dáàbò bò mí tàbí ẹ mọ̀ lè jìnà sí gbogbo nǹkan táyà ti dáàbò rẹ̀ táyà ti lè jìnà sí àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín. Bàbá kọ́ta lè bàbá òun nù màrú ìyẹ́ sí ànájúwà gba ọwọ́ ànájúwà mọ́rin. Àlùbàrá ọ̀rọ̀ ọmọ màrú rú àjọwọ́ ànájú fún ọ̀pọ̀ lórí náà wà láti bá àtàkàbìlẹ̀ hàkì nàìjíríà òun fi ẹni tó fi ọ sí ṣe lódodo pẹ̀lú òdodo ní ànábì òun fi búra lámùnà àǹkà nígbà nàmùnà ó zọ̀rọ̀ náà ní ìlú àmọ̀dá àbùgbọ́ àmọ̀dé ìsìnlẹ̀ tí ọ gbogbo ìjọba àwọn ilé ìjọba ẹ̀sìn wọn àádábò ọ̀gbọ́ tí ò ní ní gbogbo sáàdá àbúgbò àbẹ̀jú wa kú bẹ́ẹ̀. Wà bàbá ya ilẹ̀ ya ọ̀sùn bàbá yéèmà ya ọ̀sùn nàmà ìrẹ́ ọlọ́run ya ẹ̀rí láwa ṣàdéhùn. Fànáhánà wà lọ ní Abdullahi Hàmì àtọwà ti lórí. Ó ní Fànáhánà wà lọ ní Amúnáwulẹ̀ Harọ̀ wà máa lulẹ̀ Halkọ̀ wà rọ̀sàlẹ̀ ó ní ìjọba àwọn tó ń lórí àgbègbè àbìlá àwọn ogun na ọmọ ológun làwọn kánú ẹja oríṣẹ́ àwọn lágbá èéṣù àwọn kèérè àwọn báwọn ilé ìkú àwọn tó kúkú òmùrẹ̀ ẹja lọ èsì a nípa àdàkọjá àwọn lágbára àwọn wọ́n ní nínú èdè lágbára ìjà fún ara rẹ̀ ó ní ó lé ní ọgọ́rùn-ún wọn lágbára tó ìjà bẹ́ẹ̀ náà lẹ́ṣin bẹ́ẹ̀ ni mo pè ẹ̀ṣin méjèèjì kan ogun ní àwọn àjàpé àwọn pẹ́pọ̀ ológun sí èdè lágbára pé àwọn èdè tó ń bẹ́ẹ̀ pẹ̀lú náà tó lé ní wọ́n bí ilẹ̀ sí òòlù náà ó ti dàgbà Lẹ́ àpùpù ìdàrí àti ìsáwò bí ìjẹ́ àwọn ewu ewu ewu ní ọkọ̀ ọ̀gbà ẹ̀rẹ̀ ìlú ìlú ìlú àwọn àkàyẹ̀. Wọ́n rọ̀ sàmẹ́ra ó àjogún ẹ̀mí o. Ṣeré pé a pọ̀ àwọn alágbára àkọ́ṣe ogun àwọn àjogún ẹ̀mí. Káàbí ọmọ àtàrí àjogún ẹ̀lọ́dà bàbá bàbá wa ní ẹgbẹ́ bá Àwọn bàbá wa olórí ìdàbí ìjọ fún gbogbo kògbó wọ́n gbé ṣù. Èmi mo rántí ní 1984 ní oṣù Wàhẹ́, 84 ní oṣù Wàhẹ́. Mo wà ní Kájíkà Gíga, wọ́n á lè pẹ́sí sí ìgbàjọ́ ọ̀rọ̀ yẹn wọ́n dà lẹ́nu. Pẹ́sí pọ̀ mé, yóò wá rántí èpo kà nínú akíkanmí, ìyá àbí ìdìkan, lọ́pẹ̀ ní akíkanmí ìkáwà àpè pọ̀ ọ̀bẹ̀ yẹn máa tẹ́wọ̀ lọ́wọ́ báyìí tẹ́jẹ́ ìlú kan ìdórí ìdórí ìdórí tí ìwà ń ti tẹ́sì yẹn mọ́ láti tó bá di ìtàdólógún láì ní ìṣèṣìdé náà ti ní ẹ̀ka bọ̀ ní wọ́n á tẹ̀lé ta sí ní ìdàgbò wọ́n á dúró lágbèrè wọn kọ́ ó sì bá ti tẹ̀sí yẹn ni. sọ́ọ̀jẹ̀ tó ní màtàdó mi ń pè kò ní ìdájẹ pẹ̀lú àbí ìjọba wọn sùn ẹ̀rọ nígbà tí tẹ̀sí láì ti ẹ̀ẹ́dì mọ́ọ̀ṣì. Àbàbá wo ni wọ́n sì? Káàkálẹ̀ ìyàn jẹ́pẹ̀ ni wọ́n lọ́wọ́ kò ní ẹni. Àbí wọ́n lẹ́yìn sọ́nà rẹ̀. Lọ́pọ̀ ìyá ìṣàn lónìí. Lọ́pọ̀ ní. Láàpẹ̀ ìyá alẹ́ ìyàn lọ́yọ̀ lọ́pọ̀ ní bí. Sẹ́yìn náà rí ìgbà láti sọ ní. Gbàtí olóògbé rí ìtùmẹ́jẹ̀ tó àtùmọ̀ láti ṣe pé ó ti di ríjìnà gẹ́gẹ́ bí tẹkinọ́lọ́jì ṣe wà ní mọ́ọ̀tún mẹ́rin. Ọmọ Japan ọ̀rọ̀ kàkúlétọ̀ yìí dájú ìgbàtà wà ní ìsìnkiri kàkúlétọ̀ ọmọ ìjàmbá dájú ìgbàtà ọmọ ìwà náà ní oṣù tó fẹ́ ọdún ìgbàtà oníjà síkà tó mọ́ bí ẹ́ ṣàlàyé ọ̀rọ̀ sípà bẹ́ẹ̀ ń sọ pé ó kú ní tẹ́ àwọn àwọn tó tẹ̀ lọ́dà bàbá wọn ní tó wọ́n máa ń gbé yọ́ tẹ̀lé wọn kọ́ wọn àti kékeré ó tẹ̀ ọ́bẹ̀rẹ̀ ó sì mọ̀ ju ìtàkùn tó tẹ̀ àti kékeré yọ́ bí ìyẹn ní ẹgbẹ́ gbọ́dọ̀ àwọn tẹ̀lé ọ̀tẹ̀ ẹ̀dá lógún ẹ̀bá ìyẹ́sìn wọ́n jogún ẹ̀ta wọn ni ìjọba bá nàbí ìyẹn fọ́kànbálẹ̀ ọ̀hàndárọ̀dọ̀lùkọ́ ẹnìkan wàlìbàrá olùkan ní mọ̀rọ̀sùlọ́lá ẹnìkan kan ìpàlù ọ̀rọ̀ yẹ́ta títàrà ń sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n ń pè ń tọ̀ ní àbúlẹ̀ àyíṣàm bọ́nù tàyàn ó ní àjọṣe ń fẹ́ láàrin àwọn ará aláàpùpù àwọn àti èsì mùsùlùmí àwọn yẹ̀kú bí tó wà ní yàpùpù tàbí mẹ́tìnà lónìí àwọn lájọṣe àwọn ti láwọn àjọṣọ wà ilẹ̀ kọ̀kọ̀kọ̀ ìrúhà wà ilẹ̀ kọ̀kọ̀rúhà àti jáde òyẹ̀ lónìí báyìí أعطيت إننا فعلنا ذلك ثم أظهرك الله أن ترجع إلى قولك فتدعني Oni, pẹ̀lú àti ǹkan àmọ́ ṣe àti sáàdéhùn àtàjọṣepọ̀ tí bẹ́lá àwọn yẹ̀wò ìmọ̀dí náà. Ṣé o ní padà sí lọ́pàá náà lẹ́yìn tọ́mọ̀ ọba wá ti wá jẹ́ ogun orí, ẹ̀sì ti gorí ó ní padà sí mẹ́ta náà lẹ́yìn láàpọ̀ rẹ̀ sí àjẹ́sí ní a bàtàbà sámà ọ̀sán láti ṣe ọ̀rọ̀ mẹ́rin ló fẹ́rẹ̀. Ànábì ní báyìí táàmù táàmù wàlẹ̀ láti wọlé láti wọ̀. Ikú wa àjọ kú sí ìbálẹ̀ Yorùbá, ààrẹ wa àjọ kà ìgbòrò mi. Ìgbẹ́jà tó ní dáhùn ìdáhùn ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ mi, ká tún wá nílé ikú ní ikú ní ẹ̀jẹ̀ tún wá. ya ce ina da ko a ko Muhammad bin sai an ko kana mata Annabi Allah ne ko wa annu minni hadisi kan أحارب من عرفت الأذن بدأ بالموت عنه وأصالح من سالم فيه كيف وقد منه من قد منه pẹ̀lú ọ̀rọ̀ ọ̀la ìwà akẹ́kọ̀ọ́ tó pọ̀ sí ẹ̀rọ akẹ́kọ̀ọ́ jẹ́ mùsùlùmí náà jẹ́ mùsùlùmí tí mo ṣe ní ṣẹlẹ̀ já mú pé ara ń bá bàbá mi àjọ mùsùlùmí máa ta. Èèyàn máa já mùsùlùmí ó ṣe ní èyí ṣe mùsùlùmí ọ̀rọ̀. Ẹwọ́ ọmọ orí tí ó lè sọ. Ọmọ ń sọ fún àmì lè àwọn táwọn ti láti ìtẹ́lẹ̀ àwọn iye ṣe mùsùlùmí àwọn ti dá nìyẹn. Wọ́n ló fi ní ìgbàgbọ́ pọ́lọ́wọ́ ti dé ogun. Ẹ̀ka ti kà tẹ́lẹ̀ àwọn tó kọ́kọ́ wá ń tàn àwọn lẹ́yìn mẹ́fà yẹn nítorí jẹ́ mọ́tò àwọn àmì pé àwọn yòó ti sọ fún àwọn tẹ́lẹ̀ sí àtúnṣe ìkan ń pọ̀ tó bá ti ti ṣe láì àwọn òkun lọ́wọ́ àwọn wàá ja gbogbo orí ìlànà àwọn àlórí omi ọjọ́ káwọn tètè gbà káwọn yòó ti tó ń pọ̀ tó lẹ́bà yẹ̀ ojú àpàdà tàbí àpàdà nítorí ìjẹyẹ̀ lọ́jọ́ ìjọ́ náà wà nínú ìlànà wọn tó lọ wá tó lọ sí àbá àwọn ọkọ̀ ẹlẹ́rà ń sọ ní program láti tó ló máa bẹ́ náà níjà. Àlẹ́bí Ismail Ìsáà. Àwọn èèyàn wọ́n máa pé fún nígbà àti tó ọ̀pá bì yẹn lẹ̀. Kò bá wà kan pé pé àdúgbò wà láti ìran rẹ̀ ní ibi, wà láti ìran àwọn màmí àwọn màmí kọ́ọ̀lì kò wá gbà. Òun náà wọ́n ti padà fẹ́ ọkùnrin wa pàtẹ tẹ́lẹ̀. Báwo padà borí? Gbogbo àwọn ẹ̀rú tí ti máa padà lé kò nínú Nàìjíríà. Ọlọ́run fún aláàbẹ̀lẹ̀ wọ̀ Ọlọ́run arìnrìn àhàkọ́ àhàkọ́ wọ́n lè bó ṣe tún àhùn. وولي ذات مفاتنا والفتن كلها برحمتك يا ارحم الراحمين ولا تكرم بكم وحنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وصلى الله وسلم كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته